ọlá tó ń bẹ fún ẹni tí àwọn ọmọ rẹ̀ kú àbúrò rẹ̀ ọ̀rọ̀ dí ọlá àlùmọ́ yìí pé òjíṣẹ́ ọlọ́ọ̀kan lọ́lọ́ àlewọ̀sọ́lá sọ pé iná kò ní kan mùsùlùmí kan tí ó bá pàdánù àwọn ọmọ rẹ̀ mẹ́ta àyàfi kí ọkàn rẹ̀ jẹ́ àpẹẹrẹ lásán fún ẹ kí a gbọ́ àdìsí lẹ́ẹ̀kan sí ọlá tó ń bẹ fún ẹni tí àwọn ọmọ rẹ̀ kú àbúrò rẹ̀ àròdí aláàánú ròyìn pé òjíṣẹ́ ọlọ́ọ̀tọ̀ lọ́la àlewọ̀tọ́là ń sọ pé ẹnìkan kò ní kan iná kò ní kan mùsùlùmí kan tí ó bá pàdánù àwọn ọmọ rẹ̀ mẹ́ta àyàfi kí ó kàn jẹ́ àpẹẹrẹ lásán fún ìkọ́rí àti muslim ló gba ìgbàwá náà wà. alhamdulillahi wa alihi salihin wa la udwan illa ala ثم الصلاة والسلام <clears throat> على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد السلام عليكم ورحمة الله ورحمة وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أبين الفهم والله وبعد الحمد لله ọba àánú ọba ìkẹ́ ọba ìjẹ ìkẹ́ àti ọ̀rọ̀ ọlọ́run fún òjíṣẹ́ lára Muhammad sọlọ́lọ́ alẹ́ eh, wasallam àti gbogbo àwọn sọ̀hábà rẹ̀ kò kárí ilé mùsùlùmí àgbàlá hadisi tí wọ́n kà fún wa ó wà ní hadisi tó sọ pé fadlu man mata lahu awladun sigara fadlu man mata lahu awladun sigara ọlá tó ń bẹ fún ẹni tí àwọn ọmọ rẹ̀ bá kú ní kékeré ṣùgbọ́n lójú rẹ̀ ni àwọn ọmọ rẹ̀ kú ní kékeré àkọ́kọ́ àdí tó wà ń láti látọ̀dọ̀ Anas ọlọ́mbà ni yọnu sí ó ní qala Rasulullahi sallallahu alaihi wa sallam òjíṣẹ́ ọlọ́run tí kíkẹ́ àtọlọ́lọ́run máa bá sọ báyìí pé mẹ́rin muslimin yamutu lahu thalathatun lam yablughu al-hins illa adkhalahu Allahu al-jannah bifadli rahmatihi iyyahu muttafaqun alayh kò sí mùsùlùmí kan tó bá ti lè jẹ́ mùsùlùmí o yàmóòtúlá òǹtàláàtà làmìyàlógún ìǹsà ọmọ mẹ́ta tí ò ti bàlágà ó wá kú lójú ẹ̀ báyìí tó sì jọmọ tó bí àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta yẹn wá tí bàlágà ṣáájú kí wọ́n tó kú ọlọ́run ni ànábì ní ilẹ̀ àdìkọ́lá ọlọ́ ìjánà kò sí ń tọ́lọ́run fi sọ́lẹ̀sàn jù pé yóò fi ó tọ̀ sínú àlùjànnà ni بفضل رحمتي إياه لترى الكارث في أمرنا يعني عديد ثلاثة قبل عديد ثلاثة جلات ودو أبو هريرة رضي الله تعالى عنه ونصيب به إن شاء الله ذلك لا يموت لأحد من المسلمين ثلاثة ثلاثات من الولد لا تمسه النار إلا تحلة القسم ايوه. àbú rẹ́rọ̀ ń tẹ̀ oní ìbíṣẹ́ ọlọ́run bí kàtọ̀lọ̀ ọlọ́run rẹ̀ fún sọ pé kò ní kú fún mùsùlùmí kan ọmọ mẹ́ta àyàfi pé iná kò ní ṣe kí ni kò ní fi ọwọ́ ba irúfẹ́ ẹni bẹ́ẹ̀ àyàfi èyí tó jẹ́ ìpín á ṣàlàyé kí ní ń pè nípìn ní kọ́kọ́ mú ilé ìwádìí tó ṣàlàyé tẹ́ǹpẹ̀ nípìn ẹ̀ ní ṣókí o ní pé tí ọlọ́run bá kádàrà tí ọlọ́run bá kádàrà béèyàn wà láyé ọmọ rẹ̀ àkọ́kọ́ ó jáde láyé ọmọ yẹn kò tí ìbàlágbà kò tí ìbẹ̀ẹ̀ni ọkùnrin tàbí tó bá jẹ́ kò tí ì ṣe menstruation tó máa ṣe nǹkan oṣù ọmọ ẹlẹ́ẹ̀kejì tún kú bẹ́ẹ̀ náà ọmọ yẹn ò sí ìbàlágà tó bá jẹ́ pẹ̀lú ìtumọ̀ pé tó bá jẹ́ obìnrin náà kò tíì máa ṣe nǹkan oṣù ọkùnrin kò tíì tẹni ọkùnrin ẹlẹ́ẹ̀kẹta tún wá kú bẹ́ẹ̀ òjíṣẹ́ náà Muhammad sallallahu alaihi wasallam ẹni yẹn o ọlọ́run ọba lékè ọlára aṣèkébù ó máa fi sínú àlùjànnà ó máa fi sínú àlùjànnà nínú àwọn ẹgbàá wá hadith ní wọ́n bèèrè lọ́wọ́ ànábì gan sọ̀rọ̀ láàyọ̀ pé ẹni tó bá jẹ́ méjì ńkọ́ ànábì tó sọ àti méjì náà sọ̀rọ̀ àlẹ́ tó bá ọmọ méjì náà kú fún àwọn ìgbà wà sọ ike tó bá di jẹ́ ògbèǹdè tó bá di ọjọ́ àwọn ọmọ yẹn sọ àwọn ti wọ́n wà sọ fún ọlọ́run pé àwọn òbí lè wà lìjẹ́ náà àfi káwọn òbí àwọn tí wọ́n tẹ̀lé àwọn lọ títí títí títí wọ́n máa ṣe ìfẹ̀tọ́ lọ́wọ́ sí nígbà ẹ̀kọ́ àwọn òbí ní wà lìjẹ́ náà lọ láwọn ọmọ yẹn ó ṣokùnfà kí ni kí àwọn òbí yẹn kí wọ́n wọ àlìjẹ́ náà nínú ẹgbàá mi ànábì sọ pẹ̀lú májẹ̀mú pé ẹni tí ọmọ rẹ̀ kú yẹn ẹni tọ́mọ yẹn kù yẹn gbà pọ́lọ̀ ló pa wọ́n kò mú àjẹ́ kò móṣó kò mú lẹ́bọ lóògùn lu ẹni bí ọmọ ẹ̀kú kó fò jájá ẹ̀yìn ayé ẹ̀tún ti gún un níjú lójú ìṣòlẹ̀ ìrìn náà ṣòlẹ̀ ti gún yìí àwọn ti kàn léyìn ọkàn o ẹlẹ́nìkà àwọn ti jáun tí ó hù ẹ̀tún ṣe léyìn kò irú ẹni yẹn ń tà sọ yóò ní gbọ́dọ̀ rẹ̀ kò ní rí irú ẹ̀san yìí kò ní rí gbà àwọn ah, sì wí bẹ́ẹ̀ o ijó orí ilẹ̀ pàtó ẹ tó ti pàkéjì gbogbo ẹ̀rọ tó ń ṣe gbogbo gbogbo tó ń fi nígbà fún yín ẹ̀sùn gbà ní áà ah, nìkan gbogbo àwọn yẹn pátá ládáyò ní gbọ́dọ̀ ẹni tí yóò ti pa pé ọmọ rẹ̀ ṣaláìsí wa àlùjànnà náà lẹ́ni sígbà tọmọ rẹ̀ kú tó sọ pé inna lillahi wa inna ilayhi raji'un ọ̀dọ̀ ọlọ́run láti wá tàbí ẹ̀ náà lápadà sí tàbí ọlọ́run ló ní wá ọdọ̀ ọ̀run tó ní wá náà láti padà sí tó sì ṣe sùúrù nígbà pé ọlọ́run ọba ní ó dá ẹ̀dá náà ló ṣe ṣe ni òun náà ló mú ẹ̀dá kò lórí rẹ̀ eléyìí ṣe pàtàkì gan ọ̀pọ̀lọpọ̀ èèyàn lórí ilẹ̀ tó jẹ́ mùsùlùmí kódà ọmọ márùn-ún ti kún fún ẹlòmíì kò ní gba ládàá kankan níjọ́ ọ̀gbìn ìdíjú pé yóò tún jìyà sí ti ọmọ ẹ̀kú lọ látara kíni látara àìyé ẹ̀sìn àti látara ìgbàgbọ́ rẹ̀ tí kò dá olóbíyẹ́ tí àwọn afáà afáà súnnà ní tí wọ́n máa ń pèpè sí jù tàbí tí wọ́n bá bẹ̀rẹ̀ wá sí níbi tí bí jọmọ bí bẹ̀rẹ̀ wọ́n èyí sábà ṣe ọ̀rọ̀ pé ẹ jẹ́ ká kírun ẹ jẹ́ ká gbáwẹ̀ káyọ zàká ẹ̀yìnjá sí sádákà kátọrọ àánú ẹjọ́ alahaj wọ́n èyí sábà fi bẹ̀rẹ̀ àlàyé ọ̀rọ̀ ọlọ́run níbi kí bí jọmọ kí ní jẹ́ la ilaha illallah muhammadu rasulullah torí pé gbogbo ṣẹ́rífù tá fẹ́ ṣe afẹ́ kírun afẹ́ yọ zaka afẹ́ gbààwẹ̀ afẹ́ ṣe hajj afẹ́ ṣiṣẹ́ rí abẹ́ rẹ̀ ló wà wọ́n mọ ọ̀rọ̀ yẹlé lórí ni tí la imagine iná ẹ̀rù náà kọ́mọ èèyàn kú ó tún lọ jìyà lọ́dọ̀ ọlọ́run torí kọ́mọ èèyàn kú kí ló fàyà yẹn kò gbàgbọ́ ní láìlà àìlọ́lá muhammadu rasulullah àìgbàgbọ́ yìí rẹ̀ ó tún ṣokùnfà fàyà lẹ́yìn tó tún ti pàdánù láyé nígbà tí kò gbọ́ yé pé ọlọ́run ló ń fún ọlọ́run tó fún náà lè anábíwá Muhammad sallallahu alaihi wa sallam ọmọ ọmọ rẹ̀ kan jẹ́ Umama ọmọ yẹn sí ọmọ rẹ̀ obìnrin tó bí ọmọ yẹn ránṣẹ́ sáàmù ní kókó wá rú ọmọ yẹn láti òráyè lọ́wọ́ anábí ránṣẹ́ sí ìnàlélá ìmọ̀ àtọ́ tọ́lọ́wọ́ ọba ni tó ti wà láwùmọ̀ àkọ́ bẹ́ẹ̀ sì ni tó bá fi tààyàn lọ́rẹ̀ òun lónìí ni tó bá fi tààyàn lọ́rẹ̀ òun lónìí tó bá fún gbà padà òun náà lónìí tẹ́lẹ̀ palitásídé kó ṣe sùúrù palitásí kó sì nírètí pé òun gbà láadá òun ó gba tó dá lórí sùúrù tó ń ṣe nípa ọmọ ẹ̀ gbàgbé ànábì wa ráyè lọ ọmọ ìyẹn náà tí wàá gbé túpétúpé bàtà ànábì gbé sọ́wọ́ omi gan jábọ́ lórí bá ànábì sọlọ́lọ́ àrè ọ̀sọ́là sọlọ́lọ́ àrè ọ̀sọ́là gbàtọ́ máa ànábì náà kú sọlọ́lọ́ àrè ọ̀sọ́là Ibrahim gbà tó kú omi jábọ́ lórí ànábì ànábì iná ayé náà ojú dá méjì wà iná tọ́lùbá lọ́tàbẹ̀ ọkàn sí ìbàjẹ́ àmọ́ tí ò dá ní jáde rẹ̀ wà tí ò dá kínú kò ní jáde lẹ́nu àwọn èèyàn tún bẹ̀rẹ̀ kí ní anábì iná ò ráhàmà ìkẹ́lẹ̀ rí yẹn wà yára ọlọ́run bá sì máa ń kẹ gbogbo àwọn oníkẹ ọlọ́run máa ń ṣàánú gbogbo ẹni tó bá ti ń ṣàánú so eléyìí tọ̀mọ̀ yìí ni àdámọ́ ìyẹn tó fi yíyà ní àdámọ́ ọmọ èèyàn ni pé kí ní èèyàn ó gbàjẹ́ lára ẹni tó túkà ní wọ́n sí kò ní jáde lójú wa àdámọ́ èèyàn ní ìṣẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ni ká mọ́ dá okùnfà ikú ọmọ yẹn padà sọ́dọ̀ ọlọ́run

wọ́n padà pèèyàn pé alájì tàbí màmá tàbí alájà ọ̀rọ̀ ọmọ yìí tó kú yìí ìṣojú lásán ẹwà nǹkan ṣe sí àwọn ni ó lọ sọ fún kí ni káàdì sí afá ìjà tó ájò náà ni àkọ́kọ́ àwọn òwò gbóló ti wá àwọn òwò ló dánrú ilé ìwò ó yẹ kí wọ́n fi mú dánrú wọ́n bá ba ìgbàgbọ́ ẹni ẹlẹ́ni jẹ́ bí lọ́mọ ẹjẹ́ nǹkan wò tó yẹ̀ bá dẹ̀ ti lọ yẹ nǹkan wò ní ti kú òun islam àmìbìnrin mẹ́rin àbá àrọ́fàn àwùkà iná àsọ́dà kọbìmọ̀ kọl kọbí káfàrọ̀ bí máa ń jìlá alámọ̀ Muhammad ẹ tó bá lọ sọ́dọ̀ adájígbà abẹ́ tó lọ sọ́dọ̀ ẹ bá mi yẹ̀ wò kan ó sì gba tó ń tọ̀ ń sọ gbọ́ ti ṣe kí lànà bí mú wá islam ẹni tó bá ti àgbàgbọ́ sí islam kí ló ń tàn kí lànà bí mú wá sunna ẹni tó ti àgbàgbọ́ sí sunna kí ló ń tàn hmm? ẹ̀bà wà ní sọ pé tí ẹ̀bà lọ sọ́dọ̀ ẹni tó ń yẹ nǹkan wò kò gbá ń tó wígbọ́ ó kàn lọ lásán ni o ó dídí ogójì ọjọ́ ọlọ́run nígbà náà láyàkùbálú láyàkùbálú lọ́ òṣòlá táhù àrùbáyìn ẹ̀yà ọ̀nà fún ogójì ọjọ́ níjọ́ tíjọ́ tó ti lọ yẹ nǹkan wò yẹn pé ẹ dákun bóyá ó kàn fi ẹ lọ wo ọ̀nà ni pé mo fẹ́ travel kó lọ́nà kò á gbàgbọ́ forty days ọlọ́run nígbà èèyàn tó kí yóò bá sì kí ó tún ti di kèfèrí ṣùgbọ́n tó bá gbàgbọ́ ó ti kó inú ẹ̀sìn wa ẹni tó wá ń yẹ ìdánwò ńkọ́ káàkiri gbogbo àwọn àfá rẹpẹtẹ tó ń kírun fún wọn mọ́ṣáláṣí àtàwọn àfá ńláńlá tó ń gbágbádá ńláńláńlá tí ń kóṣẹ́ sí sọ́rùn ẹnu pé gbogbo alájọ wọn káwọn tó pọ̀ jù nínú wọn ká máa tẹ̀yẹpẹ̀ ká máa wo tẹ̀sùbà ká máa wo àwo ká máa wo glass ká máa wo omi oríṣiríṣi ìgbẹ́jẹ́ sí ilẹ̀gà àwọn kan fálákì ká máa wà tẹ́lẹ̀wọ́ ká máa wòràwọ̀ lámọ̀ pé iṣẹ́ wọn tí wọ́n yàn láàyò tẹ́lẹ̀ bá jẹ́ àpá àtọ́ lóun ṣe jálà ní tí ò bá mọ iye nǹkan wò èrò rẹ̀ ò lè pọ̀ bí àwọn tí ń yẹ nǹkan wò torí pé ẹ fowó lẹ̀ kò sì lè léwó bí tiwọn ẹ̀kọ́ fowó kan lẹ́wọ́ pẹ́fẹ́ wo nǹkan ẹnìyàn dẹ̀ ti kú onú ìsìlá tó ẹlòmí ìtọ́mọ rẹ̀ bá kú òun fẹ́ yẹ̀wò ògbó lójú àkílò ń yẹ̀wò ṣé ìyábàmọ̀ yẹn yẹn ti wá gbà tó bí ta ló ọ ìwọ gan fún lára rẹ̀ ìgbà tó jókòó tára rẹ̀ yá níjọ́ tí ọ́fìn ti fẹ́ sí ọ́ tààmù sí kàtà ṣèbí mú èèyàn kàn tọ́kọ́ bẹ̀rẹ̀ sí ìsìn nígbó ní kàtà ti wá èèlọ wá díẹ̀ àbẹ́yàn kàn dédé jókòó rí ó dẹ̀bẹ̀rẹ̀ sí fọ́ọ̀lù níbo ló ti wá òṣè wá díẹ̀ òtútù máa mú èèyàn lójijì níbo ló ti wá ìgbà tó ń ṣiṣẹ́ ní oko tádà gé ọ lẹ́sẹ̀ ó yẹ kó wá díẹ̀ àbígbà tó ń rìn títì tó fẹsẹ̀ bọ́ ó yẹ kó wá díẹ̀ ìgbà tó ń lọ kó gbogbo tó wà ìṣẹ̀lẹ̀ sí ọmọ wá díẹ̀ tó bá yẹ̀yìn òní kúrò lójú kan yóò mọ wá kì í ṣáàkì ìṣeṣe tó bá lóyọ lórí lọ́wọ́ díẹ̀ kí ló fa ìṣeṣe torí kó lè jáwọn ayé ló wá fọwọ́ ra lórí ayẹ́ kan fòónú yàrá yẹ kó wá díẹ̀ kó yáwọn ayé ló kúrò sí ọ aláǹgbá tó jẹ́ rárá lọ wá díẹ̀ ó lè jáwọn ayé bí tó ti dúró mọ́ngò kan jábọ́ gùn lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ó lè jáwọn ayé tó ní èèyàn ní gbádùn gbèsè ayé ìnira ni ó bà kó gbèsè tún di kèfèrí látara pọ̀mọ rẹ̀ kú ẹlòmíì tí ò bá yẹ̀wò wọn ni ó yẹ kẹ́ múra o ẹ̀yin kọ́ ni ọmọ ilé tí wọ́n pa ikọ́ ni wọ́n tájẹ́ sí ohun kọ́ wọ́n fẹ́ pa o ọmọ ẹ̀yin tó wà nílùú èbó yẹn gan ni wọ́n fẹ́ pa torí náà ẹ múra o tàbí bí wọ́n sọ pé ọmọ kékeré kan kú lábúrò gbà wọ́n lẹ́gbẹ̀ẹ́ ẹ̀gbẹ́ fẹ́ mú sẹ́wọ̀n tó já sí wọ́n ti graduation náà kù ló ka gbogbo poem ló ṣe gbogbo ẹ̀ ó ní wọ́n fẹ́ mú o. orí ẹ̀rẹ́ díẹ̀ ìwò kan orí ilé orí ẹ̀rẹ́ àdáadáa táwọn ní yọ́ di orí ẹ̀mú orí mi mẹ́jọ tàbọ́dẹ̀ orí mi ṣùhánọ́lá orí nínú ìsinmẹ́sì tó dẹ̀ jẹ́ ẹ̀kọ́ orí orí wọ́n bá jọ ọmọ lọ́wọ́ wọn lọ́pọ̀ sí ń bẹ̀rẹ̀ sí gbogbo ara ọmọ wọn bà jẹ́ ọlọ́run kó ṣàmì so ìdá àwọn tí ó gbàlágá bánà bí sọ yìí ni àwọn tí wọ́n sọ yìí pé inna lillahi wa inna ilayhi raji'un tí wọ́n gbẹ́kẹ̀ lọ́lọ́run tó sì yẹ káwí náà nù àwọn àgbà pé ọlọ́run ọba hmm? èyí tó ìkàtàmà dí ìkọta ni umu salama nìyẹn nígbà tí abu salama kú ọkọ ẹ̀ àkìlífù ní khayra minhu tó bá jẹ́ mèrè min ha lóòsùgbọ́ lárúbáwá èyí tó dáadé tó gbà lọ́wọ́ mi rọ́pò ọmọ tó kú gan-an wọ́n ya rèrè kó di kórìí ẹ̀dá mi ìtìjú àti ìyẹn àkọ́kọ́ wàhálà tó mọ̀ ṣe kiri ńkọ́ àbọ́mọ̀ yẹ́ bí yàyàkúyà ó sì wà ní sọ́rọ̀tù káf nígbà tí kọ́dùrù àti ànábì Mùsá ń lọ kọ́dùrù pa ọmọ kan gbà tí Mùsá kọ ha nígbà tí kọ́dùrù ó padà ṣe àlàyé pé Ọlọ́run ti sọ pé ọmọ yẹn bí ò bá kúrò láyé orí òṣù kò fa kí bàbá àtìyẹ òjijì sí tí ó tó lọ wọn náà sọmọ náà bí kú ní ìdí bá àdúmọ̀ láyé ọmọ yóò wà lọ ṣokùnfà àlìjẹ́ náà fún wa ọjọ́ gbé ìlú ògbò ká ló wà láyé lójú ìfàkàwọ̀ àwọn òsì mímọ̀ lókọ́lọ̀ ó ṣàlá tọ́lọ̀ bá ṣe nǹkan ọmọ tó ṣe mùsùlùmí ò ní problem anábì sallallahu alaihi wa alihi wa sallam ajaba li amri mu'min ní ajaba ìyanu ni inna amúrọ́hù kúlùhù kúlàhù kọ̀yẹ̀ torí pé alámọ̀rí mùsùlùmí gbogbo ẹ̀ pátá orí ni wà lẹ́yìn sàdáríkà ní àhàdé illa al-mu'min ètò wa sọ pé tí gbogbo ọ̀rọ̀ èèyàn tó já sórí rẹ̀ kò sí fún ẹ̀dá kan lórí ilẹ̀ ju mùmí nìkan nìkan lọ ìdá àsọ̀ bá ti òṣà sàrọ̀ ṣàkàrọ̀ fàwọ́wà fẹ́ ìrọ̀lá tí dùnú bá ṣubú láyọ̀ fún mùsùlùmí yóò dúpẹ́ fọ́lọ̀ oríire ní fún wà ìdá aṣọ ọba tí ó dọ̀gbọ́ ìlà kejì rẹ̀ bá lù ṣẹlẹ̀ sí mú mi ní sọ́bàrọ̀ yóò ṣe sùúrù wọ́n wà fẹ́ ìrọ̀lá oríire ní fún ẹwọ ní ìsìn wọ́n lọ́mọ mẹ́ta kún fún yàn ànábì ló yóò jẹ́ tó wà lùjọ ìdí nìyẹn kódà ọmọ ẹlẹ́yọ̀ kan torí kí sọ wá ní súnà arákùnrin kan wá ń jókòó sí ìtànàbí tí ń ṣe halkọ̀ tó ti ń sàlàyé ẹ̀sìn fáwọn sọ̀hábà ó máa mú ọmọdé kan dání ànábì wà á rí ọkùnrin mọ́ kó wá jókòó kó máa gbọ́ ṣùgbọ́n kànábì tó wà lọlé wọ́n béèrè lọ́wọ́ ànábì pé kí ló ànábì béèrè lọ́mọ pé kí ló dé tí ò fi wá mọ́ wọ́n lọ́mọ kékeré tó máa ń mú dání yẹn ló kú ó ṣaláìsí ànábì wá wà lọlé ọgbọ́n wà lè wà lọ pé arákùnrin kí ló dé tó wà ọmọ òun ló kú ìbànújẹ́ ìyẹn sẹ́wọ̀n pé tó bá ti yókù sí ibi ìwà àti yóò máa rántí kí ọmọ yẹn ò ṣe kí ni ọmọ yẹn ò sí lẹ́gbẹ̀ẹ́ òun kó kúkú má lọ ẹwọ́ ṣe ìtọ́nù ṣẹ̀tọ́ ní òun fi sí lẹ́nu pé tó bá tún lọ ní ìsìn ọmọ tó máa ń tó máa ń jókòó tó ń gbórí lé pa ẹ̀yìn nígbà tí òsì ilẹ̀ ìbànújẹ́ rẹ̀ òun lẹ́nu ní àná òun ìwọ òun wà mọ́ṣáláṣí yẹn náà torí pé ọmọ òun táwọn ìjọ máa ń wá ti kú tó bá dùn àwọn mọ́ṣáláṣí tó wọ́n bá rí òun máa ń sun fún ni ìyàtọ̀ ó bá tún fi yẹn lé kú ọmọ ìbá tí mo yẹn ló yẹ kó tún mọ́ lọ́rùn jù yóò bá tún fi lé kú òkú lọ́mọ ẹ̀fẹ́ lọ́rùn ànábì wa sọ fara kan lè lọ ṣé kò èwo ló wù ọ jù ṣé kọ́mọ ẹ wà láyé àbí ọmọ tó kù tó bá di jọ pé èyí kó gíga gá ẹ ló ti ná kó fa wọ àjẹ náà ó ní kó fa wọ àjẹ náà ó sì bá mi jẹ fún ẹ ní ẹlábí náà bí àwọn afá mi fàyọ pé bọ́ọ̀mù ẹyọ kan náà kú fún òyàn tí ò tún bàlágà tí ẹnìyẹn bá ní sí imán tó ní ìgbàgbọ́ pọ́dọ̀ ọlọ́run ló ṣe ó sì gbára lọ́nà ọlọ́run ló sì tù ú lò yóò tún ṣokùnfà àlùjẹ́nà ìjì mẹ́ta ni tó lè ṣe pàtàkì ọlọ́run jẹ́ ká pàdánù láyé lọ jìyà lọ́run olú ẹ̀ wá pọ̀ káàkiri kò sì sí tó fà ní ìpìlẹ̀ ẹ̀kọ́ tó yẹ ká ní tí ó èdè ń tí wọ́n sọ ń bí pé yóò tí wọ́n tú síbí pé yóò jẹ́ àpẹẹrẹ lásán fún ìyẹn wà nínú tọ́lọ́wọ́n ọba àlejò ọlásọ nínú alukur'an wípé apá ni wàhálàbí sa'id alakódèrè ọdí aláàrí kọ́ọ̀lá já àti mùráàtì ìlà rọ̀súlélá ìsọ̀lá àlùsùlọ́fà kọ́ọ̀lá ti a rọ̀súlọ́lá dáàbà rí jáàlú yóò hajjí èmi lè lè ṣùgbọ́n tí wọ́n mú pẹ̀lú ẹ̀mí áyà tó wà nínú súrọ́tù jáfíà súrọ́tù jáfíà ní tọ́lọ́wọ́ bá ń sọ yí pé àwọn fẹ́ràn ti àyà yẹn lọ àwọn tó bá ti jọ gbé ìlú gbogbo mùsùlùmí wọ́n máa kọjá lọ lórí afárá bíṣọ́ọ̀bù yá àfihàn yẹn ní ìtẹ́kẹ́ tó jẹ́kẹ̀ẹ́ sí ìyẹn pé àyàfi àpẹẹrẹ yẹn tó bá jẹ́ ọ̀gbẹ́ ìdí gbogbo ala máa kọjá lórí afárá àṣìpẹ́ ní àṣìrọ̀ afárá yẹn dẹ̀ ní wọ́n mú kọjá lórí iná ni gbòrògbòdìé orí iná láfárá yẹn gbà kọjá afárá yẹn ló gbé wa lọ sí ibi táǹkì ní kọ́sọ́rọ̀ ìmọ̀tẹ̀yàtọ̀ afárá yẹn ló gbé wa kọjá lórí ibi táǹkì ní kọ́sọ́rọ̀ níjọ́ pé ìṣẹ́lọ́ ríwà jí àyà ọmọ ìdí ní jáàmù ágbè iná jáàmù mọ́jú láwọmọ ìdí yàtàdákàrù ìsán wà ánà láú dìkàrọ̀ yàwọmọ ìdí yàtàdákàrù ìsán wà ánà láú dìkàrọ̀ ọmọ èèyàn ó rántí tó gbélé ayé ṣe kí ni àǹfààní ìrántí ile isan wa ọjọ́ náà ọjọ́ ìdájọ́ nìyẹn ìgbà tí náà ti yẹ́ wá dé wà búrì láti lè jẹ́ àṣírí lè mọ̀ ìyárọ̀ iná yóò mọ̀ jù níwájú ẹ̀yìn iná yẹn lọ́hùn ní àlìjẹ́nà jíjí ni olówà so gbogbo ẹni tí ó bá wá wọ àlìjẹ́nà gbogbo ni ẹni tí ó bá wọ àlìjẹ́nà wọ́n wà gbé àṣírọ́ọ̀tì bridge afárá láti ibi tí ọmọ èèyàn dúró sí bí tààtì gbàdájọ́ ni wọ́n wà ti gba orí iná tó ń jò níwájú yìí kìí náà yẹn máa ju afárá yóò wá lọ fẹnu sọlẹ̀ ní ẹ̀yìn iná lọ́hùn kìí náà fẹnu ló fẹnu sọ o ibi tó lọ fẹnu sọ là ń pè ní tọrọ òrùpí gbogbo ẹni tó bá fẹ́ wà jẹ́ náà wà gba orí afárá yẹn kọjá sọ àwọn kájíjú káyájú jọ́ǹtò hmm? ní ilé ẹ̀kọ́ kí wọ́n mọ́ ń think of an eye àwọn mí ò kọjá bẹ̀ gẹ́gẹ́ bí mọ̀nàmọ́ná like lightning àwọn mí ò kọjá bí ìgbà tí ẹrùpléèlì kọjá fóòmù àwọn mí ò kọjá gbogbo ẹrùpléèlì ò sáré tó àbúgbé ìtàṣọ yóò ẹrùpléèlì ò kọjá bí ìgbà tí kò sẹ́rọ pé inú ọ̀rọ̀ tánàbí sọ ẹni mo fi yẹn ṣàlàyé fún wa o èyí tánàbí sọ ẹlòmí ò kọjá nígbà tó gún ẹṣin ẹlòmí ò kọjá bẹ́ẹ̀ tó ń ṣáájú ìtẹ́ tó sáré ẹlòmí ò kọjá lẹ́yìn tó fi ẹni tó ń rìn ẹlòmí ò kọjá bẹ́ẹ̀ tí ó máa fà ṣé ti sọ inú inú àtìrà àwọn ìṣeré o àkídá tó wà sí píyà wọ́n ní bẹ́yẹn bá ṣe tètè ń ṣe súnà sí ni ó ṣe tètè lè kọjá ń bẹ̀ yẹn mo rò kó ti yé bẹ́yẹn bá ṣe tètè ṣe súnà sí ni ó ṣe kí ni òun ni yóò kọjá ń kíákíá so oríta iná tá a gbà kọjá òun ni wọ́n ń sọ ń dì pé àtọwọ́ yẹn tẹ̀síkẹ́ ọba kọjá bẹ̀ yóò rí náà náà ìyẹn gbọ́nà bí sọ sọ́lọ́lọ́ àwọn tí ló kọ́ ń jẹ́ àwọn kèfèrí ni wọ́n kó wọn kúnlẹ̀ sínú náà ṣùgbọ́n mi gbé eh, ìrántí àyà ń sìn kò wá sí mi lórí nígbà mú àyà yẹn wá ṣùgbọ́n ìgbìmọ̀ tó rọrọ̀ pọ̀ táwọn bá sọ nípa àyà yẹn ṣùgbọ́n sílẹ̀ fún àlùmọ́ tẹ̀sí rẹ̀ wá ṣùgbọ́n ṣókí simple explanation ti wulẹ̀ over tí ò ní fún anybody ní ọlọ́run kó fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ dáadáa wa ọlọ́run jẹ́ kó bàjẹ́ àlékún dáadáa àlékún sọ́rọ̀ ń gbà kàtù ọmọdé yẹn bí kí o sí ìpéjọ́ mẹ́jọ bá ṣe sọ́lẹ̀ Yorùbá tó fún àwọn mẹ́rin nọ́mbà wánù ọmọ tàbí tàbí ìgbórúkọ ẹ̀ jáde níjọ́ kìí síjọ́ tàbí ìtoríká àrẹ́bí sallallahu alaihi wasallam sọ wípé kullu mawludin rọ̀hínà tún bí àkíkọ́tì yìí tó ti bá hùlà òyà ọmọ sàbẹ̀ ọmọ kọ̀ọ̀kan lábẹ́rán kọ̀ọ̀kan dógò fún táàpá fún níjọ́ keje síjọ́ tàbí gbòròkó tí yé ábẹ̀rún kọ̀ọ̀kan dógò fún níjọ́ sí àti sọ ìjọ́ keje àdọ́bí wa ní wàyúhù lákú àfà orí rẹ̀ wọ́n yìí sá mọ́ àtùfò lórúkọ jẹ́ náà ọmọ wa kú kò tí ìpéjọ́ kejì àwọn àfà ní irú ọmọ tó kú kó tó díjọ́ kejì nǹkan tá pẹ̀rẹ̀ súnmẹ́ wọ́n bèèrè yọ àwọn àfà ní tó ń fi pé ó kú láì péjọ́ kejì náà àpàṣùmọ̀ rẹ̀ bẹ́ẹ̀ á ti bù lóòkọ̀ọ́ torí pé kálukú ni wọ́n ó fòókọ rẹ̀ pè níjọ́gírí níjọ́gírí tó fású àwọn àfáàlì torí ọmọ yẹn gan tó tó níjọ́ keje bá ti orúkọ tó sọ láti orúkọ yẹn so wọ́n á fún olórúkọ yẹn náà kádẹ̀pẹ̀ ẹran àwọn ìwò ó wà àwa á kìí ṣe ẹran tí wọ́n pa fún òkú láti fi ṣòkú là ń jẹ ẹran tá a pa fún súná torí ẹ̀tọ́ ọmọ yẹn ní nígbà tó wá sáyé pé ká pẹ ẹran fún bá ní òkú náà á pa ṣé kò wáyé ni ó wáyé ó ti lẹ́tọ̀ọ́ fún ó máa jọ gbèdè yóò bèèrè ẹran súná ní ẹ̀fá bàbá èèyàn sì ní rẹ́ran jọ́nà àbámọ̀ ni ó kú ọlọ́run ó jẹ́ akábàámọ̀ lómi mo ṣe rí bí yẹn ṣe rí nìyẹn kílẹ̀ yúdà anytime táwọn àwọn ka ọ bụ yọ ní o jọ́ náà ní àpẹẹrẹ súnà ọmọ ìyẹn wá jáde láì kó di jọ́ kejì náà á pa wá lágbára láti pa bóyá ó wà láyé àbí òsì láyé bá lágbára yóò torí ọmọ ẹ̀ hadith tó sọ pé tàbá lè fánijọ́ kẹ̀lú káfánijọ́ kẹrìnlá tàbá lè fánijọ́ kẹrìnlá káfánijọ́ kọkànlélógún hadith yẹn ò lálàáfíà jẹ́bí ṣe kàlàlùbá ní oṣù ṣàlàyé ọ̀ ìjọ tá a bá ti ráàyè àbí bá bá ti ní agbára tàbí kápá ni kápá tàbá dẹ̀ wà láwọn ìlú kan gbà ní ẹran lè náà rọrùn àti pa kì í ṣe bá àrúwó rẹ ran bí kéèyàn wà láwọn ìlú kan ló ègbó tó lè pẹran tó bá pẹran tí wọ́n bá mú ẹ̀wọ̀n ló ń lọ yẹn a lè pa ẹran yẹn pẹ̀lú táǹkì ní àlùwàkálà that animal can be killed by proxy àwọn ọ̀sán lè bá wa pa lórúkọ wa gẹ́gẹ́ bí àtàdíwà Muhammad sallallahu alaihi wasallam ti pa ẹran súnà alẹ́hazard àti alẹ́fòsẹ́ì alẹ́hazard àti alẹ́bẹ̀rẹ̀ ṣègbè jí o Fátímà àkọ́bí tó bí fún Àlì ànábì sọ ní alẹ́hazard tó ọkùnrin ìgbà tó tún bí mẹ́lẹ́ẹ̀kejì tó ọkùnrin ànábìbì sọ ní alẹ́fọ̀fẹ́ alẹ́fọ̀fẹ́ ìyẹn ti tẹ̀sí àwọn pè ní diminution fún alẹ́fọ̀fẹ́ ìtumọ̀ alẹ́fọ̀fẹ́ òní hasan kékeré hasan àgbà hasan kékeré hasan ẹ̀gbọ́n àbúrò ni alìwòsè ní Hassan àbúrò ìyẹn láìsí orúkọ ní ní èdè lárúbáwá tó òṣèlú pé wàá sọ ní Hussein láàsọ pé ilé ilẹ̀ ìgbọ́n o ilé ìlàbúrò tá bàbá ń pè ní Hussein Hassani oní Hassan àtẹ̀gbọ́n Hussein oníkíni Hassan àbúrò gbòdògbò di wàá bàbá tó kọ́ lọ́wọ́ sí àgbà ọ̀hún. ànábì ló gbọ́ ànábì ló wá pẹ́ mọ́ súnmọ́ ìrẹsì ìṣe àjò àbí ló pẹ̀rọ sínú àwọn tó bí ẹ pé ẹlùmí ìgbìyànjú àbáṣe ó tó lè bá ní orúkọ wa ṣùgbọ́n ìdímọ̀ tó sọ ní pé àwa fúnra wa ààbò owó ara wa alẹ́bìrán lẹ́lú èkó sí pé á bàbá wa nílé àbábúrò wa bẹ́gbọ̀n pé bá mi pẹ̀ràn yìí lórúkọ nítorí pé kò rọ ìmí lọ́rùn láti ṣe kíni láti bá ní kìí ṣe tàìlówó òfin fún wa láàyè wàhálà táàjì ti pọ̀jù yẹn ni àlùwàkálà ó pa lórúkọ ẹ̀ gẹ́gẹ́ bí ìgbà tọ́lú ní wà ní èkó tí wọ́n bá yọ jáka rẹ̀ mo rò pé bíyé tàbó wà ní ilé wa àti kọta orí ó wà ní nìkan yóò ráyè ìjọba ìfẹ́ bá mi yọ tó sì fi ní wọ́n mi yọ gbogbo náà ń ṣe ọlọ́run ẹ̀dá náà náà nípa nípa ibi tí ẹ sọ náà tó túmọ̀ fún ọmọ tó bá nífẹ̀ẹ́ sí oko orúkọ lọ. bẹ́ẹ̀ ni yóò kàn wá yóò lọ bá àwọn tó gbédè yóò bá sọ èwo làgbà èwo lọmọ èdè èwo la ẹ̀gbọ́n èwo làbúrò Hassan alẹ́ Hassan ẹ̀gbọ́n nù alẹ́ Hussein àbúrò ní ìtumọ̀ kan náà sì ní méjèèjì ìkọ́kà túnmọ̀ sí pé Hassan àgbà Hassan àbí Hassan ẹ̀gbọ́n Hassan àbúrò <laughs> ló ti rí nìyẹn ọlọ́run àìlẹ̀ ní wà láìsí títí mo fi ń sọ̀rọ̀ títí dì sí kò wá sí mi lọ́pọ̀lọ́ níjọ́ tọ́lọ̀ bá ní kí àyà yẹn kó wá máa ṣàlàyé ìgbẹ̀yẹ ọlọ́run kí ọ̀rọ̀ pọ̀ gan òṣùgbọ́n ṣókí lóyè ibi iná òní gbígba orí rẹ̀ mú ṣe yé kọjá وسلم تسليما كثيرا كثيرا والسلام عليكم ورحمة الله وبركاته